láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tí kò farahàn ní agbègbè tí ó dákẹ́ rọ́rọ́ ní ìlú Daura èyí tí kò jìnnà sí ẹnubodè Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè Niger ó dàgbà ó di ẹni ńlá olókìkí tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdìtú ó di ọkùnrin tí ó di ẹrù jẹjẹ tí orúkọ rẹ̀ di àtìlẹ̀kùnmọ́rí kẹ́lẹ́kẹ́lẹ́ pè fún àwọn ará ìlú rẹ̀. It has to do with the human rights uh, administration. Uh, so many politicians and uh, other Nigerians were clamped in detention without uh, opportunity of having fair hearing in the law courts. I think that was the main uh, point against Buhari administration. girama kan náà ni òun pẹ̀lú Shehu Musa Yar'Adua jọ lọ Shehu Musa Yar'Adua yìí jẹ́ gbajúgbajà igbákejì fún ààrẹ Ọbásanjọ́ nínú ìjọba ológun ti Abàṣẹwàá Shehu yìí kan náà tún jẹ́ ẹ̀gbọ́n fún olóògbé ààrẹ Musa Yar'Adua Shehu Yar'Adua kú tú ẹ ní ọ̀nà tí ó mú ìfura lọ́wọ́ láti ọwọ́ ọ̀gágun olójú bá ń dẹ́rùbọmọ mi Sanni Abacha ó wà nínú àkọsílẹ̀ pé Yar'Adua àti Muhammadu Buhari jọ sun iyàrá kan náà ní ilé ìwé ní ìdí èyí ọ̀rẹ́ ọlọ́jọ́ pípẹ́ bẹ̀rẹ̀ láàrin wọn bí ó tilẹ̀ jẹ́ pé ìbáṣepọ̀ náà kò fararọ Buhari pẹ̀lú Yar'Adua jọ lọ fi orúkọ sílẹ̀ wọ́n jọ wọ iṣẹ́ sọ́jà nígbà kan náà ni orúkọ rẹ̀ ni ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ẹni tí ó fi ìgbà kan jẹ́ alága fún àjọ Petroleum Trust Fund ẹ̀ka tí ó dá dúró bí ìjọba ti ara rẹ̀ lábẹ́ ìjọba ọ̀gágun Abacha àní ẹni tá à ń sọ náà ni Muhammadu Buhari ó fẹ̀yìntì nínú iṣẹ́ ológun ní ipò major general òun ni ààrẹ abàṣẹwà ti ológun tí ó dojú ìjọba alágbádá Alhaji Shehu Shagari bolẹ̀ nígbà tí ìyẹn kò tí ì lò ju ọ̀sẹ̀ mẹ́rìnlá lọ nínú ọdún mẹ́rin ẹ̀kejì ìjọba rẹ̀. Nigerians now and we have been itself of all available resources to revitalize the economy and make life more meaningful for these Nigerians. àní ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ náà ni ajagunfẹ̀yìn ti Muhammadu Buhari ẹni tí ìjọba ológun rẹ̀ jẹ́ àkọ́kọ́ tí wọ́n dá ẹjọ́ ikú fífi ìbọn pa obìnrin ní orílẹ̀-èdè yìí ìtàn ọkùnrin náà tí ó ń jẹ́ Buhari nìyí ojú ẹni tí ó wà ní abẹ́ ẹ̀kú nìyí àní ẹni tí ó wà lẹ́yìn orò tí orò fi ń ké gan-an la fẹ́ ṣe ojú rẹ̀ síta yìí ó dúró tàǹdì kì í mì kì í sì rẹ́rìn nínú ìwé ìtàn ìgbésí ayé rẹ̀ tí ó gbajúgbajà ọ̀gbẹ́ni Peter Enahoro ọ̀kan gbòógì nínú akọ̀wé ìròyìn ti gbogbo ìgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe àpèjúwe Buhari gẹ́gẹ́ bí ẹni tí ó sọ ara rẹ̀ di aláìdùnnú nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ascetic person ní àkọsílẹ̀ rẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ àti òkìkí rẹ̀ láàrin àwọn afẹ̀sìnfàjọ̀gbọ̀n jẹ́ kí òun náà dàbí ẹni tí ó ń fẹ̀sìn fa wàhálà ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fi ìgbà kan ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé ẹ̀yà tirẹ̀ sórí láti rẹ àwọn ẹ̀yà tó kù sílẹ̀ ìyẹn ethnic bigot láti ìgbà tí Nàìjíríà ti padà sí ìjọba àwarawa ní ọdún 1999 ọ̀gágun Olójúbámidẹ́rùbọmọ mi yìí ti jáde padà láti inú agíjú òṣèlú àti ìtìrẹnimọ́lé tí ó ti fi ara rẹ̀ sí si èyí tí ó wáyé látàrí ìdákẹ́ṣinṣin tí ó ti bẹ̀rẹ̀ láti ìgbà ìjọba ta ló tó gbéná wojú ẹkùn Abacha tí ó jáde láti ìgbà náà díje dupò ààrẹ láti ìgbà yìí wá orúkọ Buhari ti wá di ohun àárí lójoojúmọ́ nínú gbogbo ìdìbò ààrẹ láti ọdún 2003 ní ọdún 2015 ní ẹlẹ́ẹ̀karùn-ún tí Buhari gbìyànjú láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìgbà àkọ́kọ́ ní ọdún 1983 léyìí tí wọ́n fi ìbọn dojú ìjọba alágbádá tí ó wà lórí àlééfà bolẹ̀ gbogbo èyí tó kù kùnà láti ipasẹ̀ ìdìbò Buhari ti fi ìgbà kan jẹ́ gómìnà àríwá ìlà oòrùn Nàìjíríà rí North Eastern Nigeria níbi tí ìpínlẹ̀ Borno Yobe Adamawa Gombe Bauchi àti Taraba wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí a wo ìdúró àwọn òṣèjọba ní ayé Buhari ní ọdún 1984 láti oṣù kínní ìyẹn Supreme Military Council Formation 1984 orúkọ wọn ipò wọn àti ìpínlẹ̀ ibi tí wọ́n ti wá ẹni àkọ́kọ́ ni Major General Muhammadu Buhari fúnra rẹ̀ òun ni head of state ààrẹ chairman of the Supreme Military Council alága àjọ àwọn tó ń ṣèjọba chairman of the federal executive alága àwọn tó ti ṣèjọba rí pẹ̀lú àwọn tó ń ṣèjọba tó jẹ́ olóyè láàrin wọn commander in chief of Nigerian Armed Forces apàṣẹ pátápátá lórí gbogbo ọmọ ogun nàìjíríà ó wá láti agbègbè katsina brigadier tó padà wá di major general tunde ìdíàgbọn chief of staff supreme headquarters ó wá láti ilẹ̀ kwara ìyẹn ni adarí gbogbo àwọn tí wọ́n wà ní òǹṣèjọba major general Duncan bali defence secretary akọ̀wé ètò ààbò ó wá láti ìpínlẹ̀ plateau major general ibrahim babangida chief of army staff ìyẹn adarí gbogbo ọmọ ogun ilẹ̀ ó wá láti ìpínlẹ̀ Niger Commodore Augustus Ihomu Chief of Naval Staff adarí gbogbo ọmọ ogun ojú omi ó wá láti ìpínlẹ̀ Bendel nígbà náà tí ó ti wá di Edo àti Delta báyìí air vice marshal Ibrahim Mahmood Alfa Chief of Air Staff adarí gbogbo ọmọ ogun òfurufú ó wá láti ìpínlẹ̀ Adamawa nísinsìnyí. Major General Maman G. Afatsa Minister of the FCT federal capital territory ìyẹn minister fún olú ìlú nàìjíríà ó wá láti ìpínlẹ̀ minna brigadier yohana kure goc eighty two division enugu ó wá láti ìlú kaduna brigadier ọláòní goc first mechanized infantry division kaduna ìyẹn ń darí gbogbo àwọn ọmọ ogun tó wà ní kaduna ó wá láti ìpínlẹ̀ èkó brigadier sani abacha got second armoured division ìbàdàn ó ń darí gbogbo àwọn ọmọ ogun tó wà níkàáwọn ohun ìjà ogun tó wà ní ìlú Ìbàdàn ó wá láti ìpínlẹ̀ Kánò kọ́nẹ̀ Saliu Ibrahim GOC third mechanized division Jos ó ń darí gbogbo ọmọ ogun tí ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tí ó wà ní agbègbè Jos ó wá láti ìpínlẹ̀ Kwara Brigadier Mohammed Magoro Minister of Internal Affairs Minister fún ètò abẹ́lé ó wá láti ìpínlẹ̀ Sokoto Brigadier Gado Nasco ó wá láti ìpínlẹ̀ Niger brigadier paul omu ọwọ́ láti ìpínlẹ̀ bẹ́ńdẹ̀ tí ó ti di ẹdó àti delta nísinsìnyí navy captain ebitu ukiwe ọwọ́ láti ìpínlẹ̀ imo air commodore larry kwenya ọwọ́ láti ìpínlẹ̀ rivers àkójọpọ̀ àwọn tó wà nínú ìjọba buhari ní ìgbà náà kọ àwọn ará ìhà gúúsù lóminú ó fẹ́rẹ̀ jẹ́ pé ipò tó jẹ́ olórí nínú ìjọba ní ìgbà náà ni wọ́n jẹ́ mùsùlùmí láti àríwá èyí tó jásí pé nínú ènìyàn mẹ́rìndínlógún tí wọ́n jọ ń ṣàkóso ìjọba Buhari ní ìgbà náà mọ́kànlá wá láti àríwá márùn láti gúúsù ọ̀gágun èbítù wúkíwe nìkan ni ó wá láti ìlà oòrùn ìyẹn eastern past nígbà tí ọ̀gágun ọláòní láti ìlú èkó ṣe aṣojú fún ẹ̀yà ìwọ̀ oòrùn ìyẹn western part abájọ tí olórin nì fẹlá sọ wípé kí ló ṣe tí wọn kò gbé Shehu Shagari lọ sí ilé ẹjọ́ tàbí èyíkéyìí nínú àwọn gómìnà tí ó jẹ́ mùsùlùmí tí ó wá láti àríwá tí wọ́n sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú National Party of Nigeria NPN yàtọ̀ sí Apa Aku tí ó wá láti ìpínlẹ̀ Benue tí ó sì tún jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ṣùgbọ́n gbogbo gómìnà tí ó jẹ́ kìrìsìtẹ́nì láti gúúsù àti àwọn òṣèjọba mìíràn láti ibẹ̀ ni wọ́n fi ojú ba ilé ẹjọ́ gẹ́gẹ́ bí Fẹlá ṣe ń sọ nínú orin rẹ̀ ó ní dẹ́rẹ́bà ni ó ní ìjàmbá ọkọ̀ agbèrò ni Buhari gbé lọ sí ilé ẹjọ́. àkóso ìjọba Buhari ẹnikẹ́ni ni wọ́n lè fi òfin tìmọ́lé pẹ̀lú àṣẹ pàjáwìrì òǹkà àwọn tí wọ́n tìmọ́lé nínú ìjọba Buhari ó gùn jọ̀rọ̀jọ̀rọ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ lára wọn àwọn bíi olóyè Sam Mbakwe olórin ní Fẹlá Kútì Fẹ́mi Arìbísálà Bísí Ọ̀nàbànjọ Bọ́lá Ìgè Audu Ogbe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdáàbòbò ara ẹni burú jọjọ lábẹ́ ìjọba Buhari tí ó fi jẹ́ wípé bàbá ajásin tí ilé ẹjọ́ dá sílẹ̀ lẹ́ẹ̀mejì wípé kò jẹ̀bi ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí ìjọba buhari fi kàn án ni wọ́n tún tì mọ́lé padà bákan náà ni wọ́n ti ọ̀jọ̀gbọ́n táyé ṣọ́láàrin mọ́lé tí wọn kò sì gbà láàyè láti lo oògùn fún àìsàn asthma tí ó ń yọ lẹ́nu pàápàá jùlọ nítorí pé ó bu ẹnu àtẹ́ lu gbogbo ìjọba ológun tí ó ti wáyé títí wá dórí buhari èyí ni ó fi mú inú bí ìjọba buhari àti ìdí àgbọn tí ó sì di ẹni tí ó sùn àtìmọ́lé ní ọgbà àwọn state security lábẹ́ àṣẹ decree two ti ọdún 1984 nígbà tí ṣọ́lá rẹ̀ rí i pé wọ́n fi ẹ̀tọ́ òun du òun ó pe ẹjọ́ ẹ̀fímíhàn gbangba nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Dr. Olú Ọ̀nàgorúwà ìyẹn abias corpus sí ilé ẹjọ́ gíga ti ìlú Èkó tí wọ́n sì pàṣẹ pé kí wọ́n mú ẹni tí wọ́n ti mọ̀lé náà jáde èyí tí ó padà wá já sí ìdásílẹ̀ rẹ̀ nípa ìdájọ́ yìí ilé ẹjọ́ wá fagilé àṣẹ dìkìrìtù náà lábẹ́ èyí tí wọ́n fi ti Ṣọ́lárin mọ́lé nígbà tí Buhari gba ìjọba ó fi àwọn ẹni wọ̀nyí sí àtìmọ́lé olóyè Bísí Ọ̀nàbànjọ ti ìpínlẹ̀ Ògùn Alhaji Lateef Káyọ̀dé Jákàndé tí gbogbo ènìyàn túmọ̀ sí bàbá kékeré ti ìpínlẹ̀ Èkó olóyè Sam Mbakwe ti ìpínlẹ̀ Imo olóyè Apa Aku ti ìpínlẹ̀ Benue àti ọ̀jọ̀gbọ́n Ambrose Ali ti ìpínlẹ̀ bende láyé ọjọ́ òun tí ó ti di ìpínlẹ̀ Edo àti Delta nísinsìnyí àwọn ènìyàn wọ̀nyí ni gbogbo ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí àwọn gómìnà tí ó ṣiṣẹ́ takuntakun jùlọ nínú ìjọba àwarawa ti ẹlẹ́ẹ̀kejì olóyè Victor Ọlábísí Ọ̀nàbànjọ ó jẹ́ ènìyàn kan tí kì í fi ẹ̀jẹ̀ sínú tu ìtọ́ funfun jáde tí kì í sì fi igbá kan bọ ìkan nínú kódà ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní àsìkò ìgbà náà ó jẹ́ àwòkọ́ṣe ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 1982 ó ṣe ìfilọ́lẹ̀ ogun tẹlifíṣàn yunifásitì ti ìpínlẹ̀ Ògùn ni ó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ keje oṣù keje ọdún 1982 tí wọ́n sì yí orúkọ rẹ̀ padà sí Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2001 ní ìrántí olóyè náà òun ni ó tún ṣe àgbékalẹ̀ Ibrahim Adesanya Polytechnic ó wà ní àtìmọ́lé fún odindi ogún oṣù ẹ̀mí rẹ̀ kò sì gùn bí ó ti jáde nínú àhámọ́ Buhari àwọn ọkùnrin wọ̀nyí ni àìsàn burúkú kọlù nígbà tí wọ́n wà ní àhámọ́ Buhari olóyè Ambrose Ali ti ìpínlẹ̀ Bendel nígbà náà tí ó ti di Edo àti Delta nísinsìnyí apáàkù ti ìpínlẹ̀ Benue àti Bísí Ọ̀nàbánjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ambrose Ali àti Sam Mbakwe kú ikú àìtọ́jọ́ Ambrose Ali ti di afọ́jú nígbà tí ó fi máa jáde nínú àhámọ́ Buhari ó sì kúṣẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ẹdó wọ́n ní láti kọ́ ilé fún un kí wọ́n ba lè rí ibi tí ó jọjú láti sin sí nígbà tí ó di olóògbé General Buhari ni ó fi tipátipá gba ìwé ìrìnnà bàbá Awólọ́wọ̀ tí kò sì gba bàbá náà láàyè láti lọ rí dókítà rẹ̀ ní Mayo Clinic ní Rochester Minnesota ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún gbogbo ọdún tí ó fi ṣe àkóso Nàìjíríà ìwé ìrìnnà bàbá Awólọ́wọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dá padà fún un nígbà tí ọ̀gágun Ibrahim Babangida dojú ìjọba Buhari bolẹ̀ Babangida ni ó rán ọ̀gágun Aliyu Muhammed Gusau láti dá ìwé ìrìnnà Awólọ́wọ̀ padà pẹ̀lú ẹ̀bẹ̀ ìdáríjì láti ọwọ́ àwọn ọmọ ogun Nàìjíríà gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ ká ṣe ìrántí orin bàbá Ògúndé ní ọdún 1960 nígbà tí gbogbo àwọn irú ìṣẹ̀lẹ̀ báyìí dá ogun sílẹ̀ nílé òṣèlú ìgbà náà ìwọ̀ oòrùn onípàá wild wild west. ẹkùn ẹmẹ bí ìjọba abàṣẹwàá ọgágun muhammadu buhari ṣe gbìyànjú tó láti fi ìyà jẹ nípa fífi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kàn án wọn kò rí ẹ̀rí kankan tó dájú fi kan Ẹ̀kọ́ẹ̀mẹ ńṣe ni ọwọ́ rẹ̀ mọ́ funfun nẹ́nẹ́ kódà gbogbo ọdún tí Buhari fi ṣe ìjọba ọgbà ẹ̀wọ̀n ní Ẹ̀kọ́ẹ̀mẹ ti lò ó ṣùgbọ́n ìjọba Buhari kò gbé wá sí ilé ẹjọ́ lẹ́ẹ̀kan ṣoṣo bí ó tilẹ̀ jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n ní Kirikiri ni ó wà fún ogún oṣù ìjọba Buhari kò rí ẹ̀sùn kankan tàbí ẹ̀rí kankan láti fìyà jẹ nígbà tí ó pé ọmọ ọgọ́rin ọdún eighty years ní ọdún two thousand and twelve Dr. Alex Ifeanyichukwu Ekweme ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó lágbára nítorí tí wọ́n mú un tí wọ́n sì ti mọ́lé ní alẹ́ ọjọ́ tí Buhari gba ìjọba gan ó sọ wípé lẹ́yìn tí ìjọba Buhari ti tì mí mọ́lé wípé mo sin orílẹ̀-èdè mi tọkàntọkàn mo rò wípé orílẹ̀-èdè Nàìjíríà kò tọ́ ní ẹni tí wọ́n ń torí rẹ̀ gbàwẹ̀ tàbí ẹni tí èèyàn ń kú fún lákọ̀ọ́kọ́ wọ́n tì mí mọ́bọ̀ níkàun ní ìlú èkó láti ibẹ̀ wọ́n gbé mi lọ sí ọgbà kirikiri nígbà tí wọ́n tì mí mọ́ ẹ̀wọ̀n kirikiri ní oṣù kínní ọdún 1984 nínú oṣù kejì buhari yìí kan náà tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò dìbò yàn ó pe ìpàdé àwọn oníròyìn ó sọ fún wọn wípé èmi alex ekweme ni mo wà nídìí gbogbo ìwà ìbàjẹ́ tí ó ṣẹlẹ̀ nínú ìjọba ó fi kún wípé èmi ni mò ń ṣàkóso epo rọ̀bì lákọ̀ọ́kọ́ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú epo rọ̀bì o mínísítà fún epo rọ̀bì nígbà náà ni ààrẹ tí ó jẹ́ olórí ìlú nígbà náà gẹ́gẹ́ bí ọ̀gágun Abacha ní ìgbà ayé rẹ̀ olùdámọ̀ràn pàtàkì lórí epo rọ̀bì ni Yàyà Díkò Buhari kò tilẹ̀ rí ẹ̀rí kankan láti gbé ọ̀rọ̀ tó ń sọ lẹ́sẹ̀ nítorí pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ jẹ́ irọ́ ńlá ó hàn gbangba pé nígbà tí Ekwueme tí ó jẹ́ igbákejì ààrẹ ní àsìkò ìgbà náà tí ó sì jẹ́ olóòótọ́ èèyàn wà ní ọgbà ẹ̀wọ̀n fún ogún oṣù ọ̀gá rẹ̀ ti ṣe ààrẹ ìyẹn Alhaji Shehu Shagari ẹni tí ìkùnà rẹ̀ jẹ́ kí wọ́n gba ìjọba rẹ̀ wà nínú ààfin ní ilé ìjọba ní Ìkòyí Ayọ̀ Jẹ́wùmí àti ọ̀jọ̀gbọ́n Ambrose Ali tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bẹ́ndẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Unity Party of Nigeria UPN jáde kúrò nínú àhámọ́ Buhari gẹ́gẹ́ bí afọ́jú lórí ẹ̀sùn tí wọn kò mọ́wọ́ tí wọn kò sì mẹsẹ̀ Buhari ni ó ṣe ààyè bí wọ́n ṣe fagilé ọ̀kan lára àwọn ètò tí Alhaji Lateef Jákàndé ṣe láti ṣe àmójútó ètò ìrìnnà ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó tí ó jẹ́ olú ìlú Nàìjíríà ní ìgbà náà ní ọdún 1982 ìjọba Jákàndé bu ọwọ́ lu mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred million naira owó tí ó wà fún Metroline project pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ French consortium tí ìjọba ìpínlẹ̀ Èkó yóò san ìdá mẹ́wàá tí French consortium yóò san èyí tí ó kù ṣùgbọ́n Buhari fagilé ètò náà tí orílẹ̀-èdè Nàìjíríà sì pàdánù ọgọ́ta bílíọ̀nù dọ́là tí orílẹ̀-èdè Nàìjíríà kò sì rí iṣẹ́ náà ṣe. láti ṣe àpèjúwe ètò ààbò lábẹ́ ìjọba Buhari ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sọ báyìí ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu àti ìjayà wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan ti ẹ̀ lè rò ó láti dìbò fún Buhari láti di ààrẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Wọlé Ṣóyínká ó ní Buhari kó gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rú ó sì ń yọ̀ nínú kíkó lẹ́rú tí ó kó gbogbo olùgbé orílẹ̀-èdè náà lẹ́rú ó jẹ́ ìyàlẹ́nu pé àwọn tí wọ́n kó lẹ́rú nígbà náà tí wọ́n bọ́ lóko ẹrú ǹjẹ́ ó yẹ kí wọ́n tún gbà kí ẹni tí kìí ṣe wípé ó kó wọn lẹ́rú nìkan ṣùgbọ́n tí ó sọ orílẹ̀-èdè wọn di oko ẹrú tí kò sì gbà wọ́n láàyè láti sọ àwọn ohun tí ó ń dùn wọ́n lọ́kàn ǹjẹ́ ó yẹ kí wọ́n gba irú ẹni bẹ́ẹ̀ láàyè láti tún di adarí wọn buhari fagilé ìrànlọ́wọ́ owó oúnjẹ tí ìjọba ń fún àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tí ó sì jẹ́ kí ọ̀wọ́ngógó oúnjẹ wà ní àwọn ilé ẹ̀kọ́ gíga káyọ̀dé ṣóyínká gbajúgbajà akọ̀ròyìn àti ẹni tí ó kọ ìwé diplomatic baggage mossad of nigeria didiko story tí wọ́n gbé jáde ní ọdún 1994 sọ wípé ìjọba buhari láti mójútó ìwà bàjẹ́ fún àjọ nigeria security organization nso ní àṣẹ máyẹ̀mí lọ́wọ́ wò láti fi ẹnikẹ́ni sí àtìmọ́lé ìjọba náà kéde NSO láti mú àti láti ti ẹnikẹ́ni mọ́lé lábẹ́ decree two ti ọdún 1984 ẹnikẹ́ni tí wọ́n bá fura sí wípé ó fẹ́ máa da ẹ̀ka ààbò láàmú àtìmọ́lé lábẹ́ decree two jẹ́ oṣù mẹ́ta tí wọ́n tún lè tún jí tàbí sọ ọ́ di ọ̀tun lẹ́yìn tí oṣù mẹ́ta náà bá pé gbogbo ohun tí ó jẹ́ òmìnira ni ìjọba náà gbẹ́sẹ̀ lé tí wọ́n sì fi ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn dùn wọ́n láì bìkítà decree two ti ọdún 1984 òun ni ti àwọn ẹ̀ṣọ́ àwọn aláàbò láti ti ènìyàn mọ́lé òun sì ni ìdà òfin tí Buhari ń lò lábẹ́ àṣẹ yìí àwọn oníròyìn di ẹni tí à ń wá kiri tí a sì ń tì wọ́n mọ́lé tí ọwọ́ bá ti bà wọ́n ó lé ní ilé iṣẹ́ ìròyìn méjìlá tí wọ́n ti pa àwọn èèyàn bíi bẹ́ẹ̀ kọ́ra sankuti taisho láàrin haruna adamu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn èèyàn tí wọ́n tì mọ́lé lábẹ́ òfin decree two yìí àwọn àjọ òṣìṣẹ́ àti ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n fi òfin dè láti ṣe ìpàdé wọn àwọn ẹgbẹ́ bíi àjọ àwọn oníṣègùn òyìnbó Nigeria Medical Association àjọ àwọn oníṣègùn ti ilé ìwòsàn ti ìjọba National Association of Resident Doctors àjọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga ti Nigeria National Association of Nigerian Students ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga University Academic Staff Union of University àwọn ẹgbẹ́ náà kò lóǹkà ẹgbẹ́ àwọn amòfin kọ̀ ìyẹn Nigerian Bar Association láti lọ sí gbogbo ìgbẹ́jọ́ tí ìjọba Buhari gbé kalẹ̀ àjọ elétò ààbò ti ìjọba tí ó jẹ́ ọlọ́pàá abẹ́nú àkọ́kọ́ irú rẹ̀ tí tí ìjọba Buhari ṣe àgbékalẹ̀ rẹ̀ ni wọ́n kalẹ̀ láti dúnkokò mọ́ àti láti palẹ́nu mọ́ gbogbo àwọn tí ó fẹ́ fi ẹ̀hónú hàn bíi àwọn ọmọ iléèwé àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga àwọn tó ń tako ìjọba àwọn ajàfẹ́tọ̀ọ́ àti àwọn iṣẹ́ ìjọba tí ó bá gbìyànjú láti yan iṣẹ́ lódì nígbà tí ó fi máa di oṣù kẹwàá ọdún 1984 Buhari ti dá òṣìṣẹ́ ìjọba igba lọ́nà ẹgbẹ̀rún dúró lẹ́nu iṣẹ́ 200,000 ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 1985 Buhari kéde lílé jáde àwọn àjòjì tí iye wọn ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700,000 pàápàá jùlọ àwọn tó wá láti orílẹ̀-èdè Ghana pẹ̀lú àwọn ará orílẹ̀-èdè míì láti ìwọ̀ oòrùn Africa from West Africa ọjọ́ lílọ wọn ó fi sí ọjọ́ kẹwàá oṣù karùn-ún èyí já sí pé gbogbo àwọn àjòjì gbọ́dọ̀ fi ìlú sílẹ̀ láàárín ọ̀sẹ̀ mẹ́rin ó jẹ́ ìṣìlọ ńlá tí ó lágbára tí kò sì ń ṣe àkọ́kọ́ tí irú rẹ̀ máa ṣẹlẹ̀ ní oṣù kẹrin ọdún 1985 ọmọ nàìjíríà mẹ́ta ní ìgbẹ́jọ́ tí ológun Buhari fi òfin mú tí ó sì ṣe ìdájọ́ ikú fún látàrí pé wọ́n gbé egbògi olóró àwọn náà ni Lásùnkànmí Awolọ́lá Ọládélé Ọmọṣẹ́bí Jìmí Adébáyọ̀ ìyáàfin Sídíkàtù Táhìrí Omidan Ṣọlá Ògúntáyọ̀ pẹ̀lú Gladys Iyama Gladys Iyama tí wọ́n tì mọ́ ẹ̀wọ̀n ní Kirikiri jẹ́ arọ tí ó tún bí àwọn ọmọ méjì tí wọ́n jẹ́ arọ òun ni ó sì jẹ́ obìnrin àkọ́kọ́ nínú ìtàn nàìjíríà tí wọ́n dá ẹjọ́ ikú fún ìjọba buhari mọ̀ pé àyọrísí ìgbésẹ̀ yìí kì yóò dára kí a dá ẹjọ́ ikú fún obìnrin pàápàá jùlọ tí obìnrin náà tún jẹ́ arọ tí ó sì ní ọmọ méjì tí àwọn méjèèjì náà tún jẹ́ arọ nítorí náà wọ́n bu ọwọ́ lu ìwé ikú rẹ̀ ní ìkọ̀kọ̀ ẹjọ́ Gloria Okon ìyẹn tiẹ̀ jẹ́ gbajúgbajà ní ọdún 1985 lórí àkókò ni wọ́n mú ní pápákọ̀ òfurufú ti Aminu Kano lórí ẹ̀sùn gbígbé egbògi olóró ẹjọ́ yìí ni wọ́n tọpinpin rẹ̀ kan àwọn ènìyàn kan nínú ìjọba tí wọ́n ń ṣe ètò ààbò fún àwọn tí wọ́n bá wọn gbé egbògi náà lórí àkókò ni wọ́n sọ pé ó kú sí àtìmọ́lé ìdí ikú rẹ̀ ó di ohun àṣírí títí di àkókò yìí ọ̀rọ̀ Gloria Okoye jẹ́ ohun àṣírí àti ohun àdìtú láti ìgbà ìjọba Buhari wá fún ti ojú rẹ̀ tí ó tutù buhari tọ́ lẹ́ni tó yẹ kó na ọwọ́ sí ẹbí àwọn ènìyàn tí wọ́n jìyà láti ọwọ́ rẹ̀ sẹ́yìn tàbí kí ó tilẹ̀ gbìyànjú láti ṣe àtúnṣe fún wọn àwọn ohun tí ó ṣe ti di àfisẹ́yìn tí eégún fi aṣọ ọjọ́ iwájú ni ó ṣe kókó báyìí ṣùgbọ́n kò sí ohun tí ó sọ nǹkan dáradára nípa buhari nínú ọjọ́ iwájú tí à ń wò yìí ní ogúnjọ́ oṣù kẹta ọdún 1984 ìjọba buhari àti ìdí àgbọn ṣe ìfilọ́lẹ̀ ìkóra ẹni ní ìjánu why war against indiscipline ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni kò ní gbàgbé láéláé kò bókò àti búlálà tí ó dàpá sí ẹ̀yìn wọn látàrí pé wọn kò tò tẹ̀lé ara wọn ní ibùdókọ̀ tàbí pé wọ́n ṣèṣì sọ pépà sílẹ̀ lásán àwọn sójà máa na ọlọ́pàá ní àárín ìgboro àwọn aláṣàárá di ẹni tí àwọn agbèfọ́ba ń dúnkun kò mọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí odindi baálé ilé tí wọ́n á ní kó máa fò sókè tàbí kó máa kúrú kó máa ga láàrin títì tí wọ́n sì ń dójútì níwájú ìyàwó àti ọmọ rẹ̀ tí kò sì sí ẹni tí ó tó dá wọn lẹ́kùn. To little but important everyday manifestations of indiscipline such as rushing into buses, constituting ourselves into public nuisances, working without commitment, up to this moment There has been no formal declaration of war against indiscipline. It is my pleasure, therefore, to declare today the launching day for the war against indiscipline. bákan náà nínú ìjọba Buhari ni a ti kọ́kọ́ rí afẹ̀sìjagun tàbí alákatakítí ẹ̀sìn ní oṣù kejì àti oṣù kẹta ọdún 1984 níbẹ̀ ni ẹgbẹ́ maitasini ti bẹ̀rẹ̀ lábẹ́ olórí wọn Musa Mapaniki tí wọ́n da ẹ̀rù sílẹ̀ fún àwọn olùgbé Yola àti Adamawa níbi tí ó lé ní ẹgbẹ̀rún kan ènìyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn bákan náà tún ni àṣẹ dikiri four èyí tí ó sọ di ẹ̀ṣẹ̀ tí ó ní ìjìyà ńlá fún ẹnikẹ́ni láti kọ tàbí láti tẹ ìwé tí ó lè bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni nínú àwọn ìṣèjọba ní ọjọ́ kọkànlá oṣù kẹrin ọdún 1984 àwọn elétò ẹ̀ṣọ́ aláàbò ti ìjọba ti àwọn akọ̀ròyìn méjì mọ́lé orúkọ ẹnìkíní Túndé Thompson àti Ndúka Ìràbọ àwọn méjì ṣiṣẹ́ ní ilé ìwé ìròyìn Guardian tí wọ́n sì mú wọn wá sí iwájú olùgbẹ́jọ́ ológun tí wọ́n sì fi ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ kàn wọ́n bí ó tilẹ̀ jẹ́ pé ohun tí àwọn akọ̀ròyìn náà kọ ó lẹ́tọ̀ọ́ ní ọjọ́ kejì oṣù kẹta ọdún 1984 ìwé àṣẹ kan wá láti ọ̀dọ̀ àwọn olùgbẹ́jọ́ tí ó kà báyìí fọ́ọ̀mù kejì tí òṣìṣẹ́ ìjọba ìdáàbòbò lòdì sí ẹ̀sùn èké decree four of nineteen eighty four ti fẹ̀sùn kan ìwọ Túndé Thompson àti Ndúkà Ràbọ ti ìwé ìròyìn Guardian tí ó wà ní Rutam House Ìsọlọ̀ ní ìlú Èkó tí ẹ ṣe àtẹ̀jáde èké nípa ìjọba léè tí ó lòdì sí section one part one ti decree four ti ọdún nineteen eighty four nítorí náà ẹ gbọ́dọ̀ farahàn ní ìgbẹ́jọ́ tí a ti fẹnubà lókè tí yóò jókòó ní ilé ẹjọ́ gíga ní ọjọ́ kẹrin oṣù kẹfà ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ láti dáhùn ìbéèrè tí wọ́n sì fẹ̀sùn kan iléeṣẹ́ wọn tí í ṣe ilé ìwé ìròyìn Guardian newspaper Buhari kò yí ọkàn rẹ̀ padà lórí àṣẹ decree four kò ní ìtumọ̀ bóyá ìtàn tí àwọn akọ̀ròyìn kọ jẹ́ òtítọ́ tàbí irọ́ tí ìjọba kò bá ti faramọ́ irú akọ̀ròyìn bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ sí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ kọ́ Lọlárì Ransom Kuti tí gbogbo ènìyàn mọ̀ sí bẹ́ẹ̀ kọ́ òun ni alága ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí wọ́n sì padà wá di igbákejì alága jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ní ọdún 1984 ni wọ́n mú ẹ̀gbọ́n rẹ̀ fẹlá ní pápákọ̀ òfurufú nígbà tí ó ń lọ sí orílẹ̀-èdè amẹ́ríkà tí àjọ amnesty international sì ṣe àpèjúwe rẹ̀ pé wọ́n mú ọ̀gbẹ́ni fẹlá nítorí pé wọ́n fura sí i pé ó ń kó owó lọ sí ilẹ̀ òkèèrè wọ́n lu àṣẹ tí ó ń fààyè ìtìmọ́lé àìlọ́jọ́ fún àwọn alátakò láti fi tì í mọ́lé ìjọba buhari fi fẹlá sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá bẹ́ẹ̀ kọ́ransan kùtì ni ó lo ìpele àwọn oníṣègùn òyìnbó láti bẹ̀rẹ̀ ìpolongo láti yí àṣẹ yìí padà àti láti dá fẹlá àti àwọn tí ó kù sílẹ̀ ṣùgbọ́n wọ́n tún fi òun gan sí ẹ̀wọ̀n kí wọ́n tó wá dá sílẹ̀ ní ọdún 1985 nígbà tí ọ̀gágun Ibrahim Babangida gba ìjọba lọ́wọ́ Buhari látara àgbékalẹ̀ àṣẹ tí wọ́n fi pa ọ̀gbẹ́ni ọwọ́ ògìrìǹgbé àti ojúọlá pé ènìyàn lè mọ ọkàn sàríà tí buhari ní àwọn ìwà àti ìṣe rẹ̀ ìgbà náà ló dàbí ti àpọ́stélì taliban amúrabí ti òde òní tí ó ń kígbe wípé ojú fún ojú ẹjọ́ kan tí ó jẹ́ ti bàbá sójà tí ó ń dúró sẹ́yìn buhari tí bàbá rẹ̀ jẹ́ emir ìlú gwandu tí ó tún jẹ́ ìbátan buhari ni ó ràn lọ́wọ́ nígbà tí wọ́n ká àpótí aṣọ mẹ́tàlélọ́gọ́ta tí ó kún fún owó òkè òkun mọ́ ọ lọ́wọ́. alákòóso fún pápákọ̀ òfurufú agbègbè náà ìyẹn alhaji atiku abubakar kò ní àǹfààní láti yẹ̀ ẹ́ lọ́wọ́ wò. ní ọjọ́ karùn-ún oṣù keje ọdún 1984 àwọn àjọ aláàbò nàìjíríà tí ọ̀gágun muhammed yusuf ṣe adarí wọn pẹ̀lú àwọn katsas láti ilẹ̀ israel ti wà ní ìkàlẹ̀ láti jí gbé àti láti dá padà sí orílẹ̀-èdè nàìjíríà alhaji umaru diko. alhaji umaru diko yìí ni wọ́n ti fún ní oògùn oorun tí wọ́n sì ti mọ́ inú àpótí ẹrù tí wọ́n pe àpótí náà ní ẹrù ìjọba diplomatic baggage ọkọ̀ bàálù ti nàìjíríà kan ti wà ní ìkàlẹ̀ ní pápákọ̀ òfurufú stansted ní ìlú London láti gbé e padà sí ìlú nàìjíríà wọ́n jí gbé ní iwájú ilé rẹ̀ gan tí wọ́n sì tì sí inú ọkọ̀ tí wọ́n wà lọ sí pápákọ̀ òfurufú náà ní ibi tí wọ́n ti pè ní ẹrù ìjọba láti ilé aṣojú ìjọba nàìjíríà ní ìlú London díkò sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú BBC ní ọdún 1985 wípé mo rántí bí wọ́n ṣe fi tipátipá gbá mi mú tí wọ́n sì jù mí sí inú ọkọ̀ tí ọ̀gbẹ́ni fìrìgbọ̀n kan sì jókòó lé mi lórí tí wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ àti ní ẹsẹ̀ àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú ti ilẹ̀ nàìjíríà di ẹni tí wọ́n tì mọ́lé buhari náà kò gbèsùgbẹ̀gbà ó pàṣẹ wípé kí bàálù ti ìlú Britain tí ó ti wà lófurufú tí ó sì ń lọ sí ìlú London ṣùgbọ́n tí yóò gba Kánò kọjá pé kí ó padà lẹ́sẹ̀kẹsẹ̀ sí ìlú Èkó níbi tí àwọn aláṣẹ Nàìjíríà ti dá òun náà dúró ní kíákíá orílẹ̀-èdè United Kingdom dá àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú Nàìjíríà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Buhari náà dá bàálù ti Britain tí ó ń lọ sí London sílẹ̀ ènìyàn mẹ́tàdínlógún ni wọ́n mú nígbà tí wọ́n rán mẹ́rin nínú wọn lọ sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá sí mẹ́rìnlá lára wọn ni oníṣègùn òyìnbó kan ọlọ́pàá ìkọ̀kọ̀ ti ilẹ̀ Ísírẹ́lì méjì tí wọ́n wà nínú àpótí kejì àti ọ̀gágun Yusuf gbogbo wọn ni wọ́n gba òmìnira lẹ́yìn ọdún mẹ́fà sí mẹ́jọ nínú ẹ̀wọ̀n tí wọ́n sì dá wọn padà sí ìlú wọn láìsí ariwo Buhari náà gbẹ̀san nípa gbígbé onímọ̀ ẹ̀rọ méjì tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Britain tí ó sì jù wọ́n sí ẹ̀wọ̀n ọdún mẹ́rìnlá láti mú díkò Buhari kọnu sí oníṣòwò ilẹ̀ Israel kan tí ó tún jẹ́ oníjìbìtì tí gbogbo ènìyàn sì mọ̀ sí Elisha Cohen cohen tí ó ti fi ìgbà kan wá sí nàìjíríà ní ọdún 1960 gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ reynolds ẹ̀ka kan nínú iléeṣẹ́ abánikọ́lé ti ilẹ̀ israel kan tí orúkọ rẹ̀ ń jẹ́ solel bonnet ní ìgbà tí ó wà ní nàìjíríà ni ó ti dọ̀rẹ́ pẹ̀lú àwọn ológun bíi ọbásanjọ́ ní ẹni tí òun pẹ̀lú rẹ̀ jọ ṣòwò pọ̀ buhari fún ní mílíọ̀nù márùn-ún dọ́là pẹ̀lú arákùnrin rafindadi tí ó jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò àti ọ̀gágun haladu hananiya ẹni tí ó jẹ́ aṣojú ìjọba nàìjíríà ní orílẹ̀-èdè britain pẹ̀lú ọ̀gágun bernard bamfa ẹni tí ó jẹ́ adarí àgbà iléeṣẹ́ ọkọ̀ òfurufú nàìjíríà gbogbo wọn ló gbìmọ̀pọ̀ láti mú díkò ní kété lẹ́yìn tí ọ̀rọ̀ ti díkò ṣẹlẹ̀ ìwé ìròyìn láti orílẹ̀-èdè britain tí wọ́n pè ní private eye bu ẹnu àtẹ́lu nàìjíríà àti ìjọba rẹ̀ nínú kókó ìròyìn kan tí ó pè ní fò lọ sí nàìjíríà nínú àpótí ìrìnàjò náà ti ṣeé ṣe gẹ́gẹ́ bí peter enaoro ṣe sọ ó jẹ́ ìwà àfojúdi tí ó burú jù tí ìjọba kí ìjọba láti ilẹ̀ áfíríkà ṣe ní ìlú onílùú ìṣẹ̀lẹ̀ ìdójútì yìí ó fẹ́rẹ̀ fa nàìjíríà sẹ́yìn ní àjọ àgbáyé. Despite the High Commissioner's denials, 17 people, most of them Nigerians, are now being questioned about the kidnapping. 14 are being held at the high security Paddington Green police station. Most of the 14 are Nigerians. but two are believed to be Israeli mercenaries who were found inside crates at Stansted last night with Mr. Deco. The entire crew of a Nigerian freight plane that should have been leaving Stansted last night is also being questioned. Paul Davis, News at One, Paddington Green Police Station. kódà ọmọ kíláàsì rẹ̀ ní ilé ẹ̀kọ́ girama tí ó tún jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àti ará ìlú rẹ̀ ìyẹn Shehu Yaradua sọ nínú ìwé ìtàn ara rẹ̀ pé ohun tí ó ń bí òun nínú sí Buhari ni wípé kò sí ètò ìtẹ̀síwájú tí ó fi ojú hàn ó tún rí ìkùnà Buhari látàrí èsì wípé àṣẹ àti àṣìlò agbára tí ó pọ̀ jù pẹ̀lúpẹ̀lú àìní ìfẹnukò láàrin àwọn ọ̀gágun tí wọ́n jọ ń ṣiṣẹ́ lẹ́yìn ọdún kan àti oṣù mẹ́jọ tí àwọn kìgbọ́kìgbà méjèèjì yìí ti dojú ìjọba àwarawa ẹlẹ́ẹ̀kejì bolẹ̀ ìjọba Buhari ìdí àgbọn ni wọ́n lé jáde nínú gbígba ìjọba oníwọ́rọ́wọ́ gẹ́gẹ́ bí Peter Enahun ti sọ ìdí àgbọn tí ó jẹ́ ajá aṣọ́dẹ ìjọba náà lọ ṣe hajj ní ìlú Mẹ́kà èyí tí ó fẹ́ ìdí ẹnìkejì rẹ̀ Buhari sí ìta ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun ilẹ̀ ọ̀gágun àgbà Ibrahim Badamasi Babangida jáde gẹ́gẹ́ bí olórí tuntun pẹ̀lú àtìlẹ́yìn àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ẹni tí ó polongo ìjọba náà ọ̀gágun àgbà Sani Abacha ìyẹn ọlọ́gbọ̀n ẹ̀wẹ̀ ọkùnrin ni ẹni tí gbogbo ọmọ Nàìjíríà padà wá fẹ́ràn láti kórìíra nínú ọ̀rọ̀ Peter enauro, àwọn ẹrù jẹjẹ méjèèjì yìí ti bẹ̀rẹ̀ sí ní kọ́ Nàìjíríà nínú ìran ọkàn tiwọn ìyẹn ìjọba abàṣẹwàá ṣùgbọ́n tí kò ní kíkí ọlọ́wọ́ gbọọrọ ti Hitler nínú nínú àṣeyọrí wọn tí ó farahàn jù òun ni dídájọ́ ikú fún obìnrin tí wọ́n sì fi ẹ̀yìn rẹ̀ ti àgbá tí wọ́n pa á àkọ́kọ́ irú rẹ̀ fún ìjọba ológun ní ilẹ̀ Nàìjíríà ìwà ipá láti ọwọ́ àwọn aláṣẹ ìlú pẹ̀lú jíjù àwọn ènìyàn sí àwọn ọlọ́jọ́ gbọ́rọ́ ó ń dáyàjá ó sì ń run àwọn ọmọ nàìjíríà nínú ìjọba yìí yìnbọn mọ́ ara rẹ̀ lẹ́sẹ̀ nígbà tí wọ́n rán jàǹdùkú kan láti ilẹ̀ òkèèrè pé kí ó lọ ṣe iṣẹ́ ìpátá èyí tí ọ̀gágun nàìjíríà kan ṣe adarí rẹ̀ ní ìlú london ó wà ní àkọsílẹ̀ wípé àwọn ìgbẹ́jọ́ tí buhari ṣe àgbékalẹ̀ rẹ̀ máa ń fi àwọn ènìyàn sí ẹ̀wọ̀n bíi ọgọ́rùn-ún ọdún tàbí sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún buhari pàápàá fúnra rẹ̀ jẹ́wọ́ wípé danjuma àti yaradua ni wọ́n jọ pawọ́pọ̀ láti gbé buhari ga ṣùgbọ́n buhari jẹ́ aládàárìn tí kò sì ní ìwà ìṣòtítọ́ lẹ́yìn ìgbà tí buhari ti gba ìjọba yaradua ti ní èròǹgbà wípé buhari yóò máa pe òun fún ìmọ̀ràn lóòrèkóòrè pàápàá lórí ọ̀rọ̀ ìṣèlú ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ láàrin àwọn méjèèjì kódà ẹni tí ó fi ìgbà kan jẹ́ ìrújú ọ̀gá lẹ́ẹ̀mejì ajagunfẹ̀yìntì mustapha jokolo tí ó padà wá di emir ìlú gwandu ó ní òun rí wípé àjọṣepọ̀ àárín buhari àti shehu yaradua ó ti fì sí apá kan ó sọ báyìí wípé ó ní mi ò rí ohun tí buhari ṣe fún shehu gẹ́gẹ́ bí gbogbo ohun tí shehu ṣe fún un láti dúró tì í àti láti ràn lọ́wọ́ tàfídà rò pé wọ́n fi ọgbọ́n orí buhari ṣòfò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ borno nítorí náà ó fi jẹ mínísítà fún epo rọ̀bì àti alága àkọ́kọ́ fún àjọ nnpc lẹ́yìn èyí ó fi ṣe akọ̀wé ológun bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọ̀gá ológun tí ó ṣe agbára rẹ̀ wọ́n kù sínú ìjọgbọ́n bílíọ̀nù méjì àti mílíọ̀nù lẹ́nà ẹgbẹ̀rin náírà ìkan lára orin Fẹlá tí ó jẹ́ gbajúgbajà ni ó dá lórí bílíọ̀nù méjì àti mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà tí ó pòórá ìyẹn owó àjọ Nigeria National Petroleum Corporation NNPC tí wọ́n jí gbé ní abẹ́ àkóso Buhari gẹ́gẹ́ bí mínísítà epo rọ̀bì àti aláṣẹ NNPC ní ọdún 1978 nígbà tí ariwo àwọn ènìyàn pọ̀ lórí ọ̀rọ̀ owó yìí ìjọba Shehu Shagari tí ó bọ́ sí ipò lẹ́yìn Buhari wọ́n yan àwọn olófin láti ilé ìgbìmọ̀ asòfin láti wádìí owó náà èyí tí wọ́n tọpinpin rẹ̀ dé inú àkáǹtì kan ní ilé ìfowópamọ́ Midland ní ìlú London tí orúkọ Buhari sì wà nínú àkáǹtì náà níbi tí owó náà tún ti pòórá lẹ́ẹ̀kejì. two point eight billion naira oil money is the missing. 2.8 billion naira. Oil money is missing. Then set up inquiry. The same money no lost you. They dabaru everybody. ìṣirò bílíọ̀nù méjì àti mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà ní ọdún 1978 ó jẹ́ bílíọ̀nù mẹ́ta dọ́là ní òde òní tàbí ìṣirò rẹ̀ ní náírà 555 bílíọ̀nù náírà márùndínlọ́gọ́ta ó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹni tí ó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú tí ó pọ̀jù ní ilé ìgbìmọ̀ asòfin ní ìgbà náà ìyẹn majority leader àti alága ìgbìmọ̀ olófin tó tó náà ìyẹn dókítà Abubakar Olúṣọlá Saraki tú àṣírí ọ̀rọ̀ yìí síta nínú ìfọ̀rọ̀wádẹ́nuwò tí ó ṣe pẹ̀lú Vera Ifudu tí ó jẹ́ òṣèré iléeṣẹ́ tẹlifíṣàn NTA Nigeria Television Authority ní ìgbà náà nígbà tí Ifudu sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ilé iṣẹ́ NTA dọ́gbọ́n yọ ọ́ ní iṣẹ́ ṣùgbọ́n obìnrin náà gba ilé ẹjọ́ lọ ó fi gbogbo ẹ̀ hàn nígbà tí ó pe ẹjọ́ ìyọni ní iṣẹ́ ní ọ̀nà àìtọ́ nínú èyí tí ó borí nínú ẹjọ́ náà Sàràkí títí tí ó fi di olóògbé kò jiyàn kò sì sẹ́ ọ̀rọ̀ tí ó sọ fún obìnrin náà gẹ́gẹ́ bí a ṣe rò bẹ́ẹ̀ lórí iṣẹ́ àkọ́kọ́ Buhari nígbà tí ó dé orí oyè pẹ̀lú àwọn sàǹgbé rẹ̀ ni pé wọ́n lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin láti parun gbogbo pépà tí ó ní í ṣe pẹ̀lú ìtọpinpin bílíọ̀nù méjì àti mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà náà lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ múmú àwọn olóṣèlú ní ọ̀nà kọ̀nà Wọlé Ṣóyínká ní ọdún 2007 èyí tí James Sambo tẹ̀jáde láti ọwọ́ àwọn Sahara Reporters ní ọjọ́ kẹrìnlá oṣù kínní ní ọdún 2007 fi àwọn ìdí rẹ̀ múlẹ̀ ìdí tí Buhari kò ṣe tọ́ láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ wípé nínú Buhari kò sí àfihàn tí ó dájú wípé àyípadà rere yóò wáyé dípò èyí gbogbo àrídájú fi yé wa wípé ẹnìkan gbòógì rèé nínú ẹni tí ó ti darí ìlú yìí rí tí kò sí ẹni tí ó lè sọ wípé lè bèrè kò pọn mọ́ rí Buhari ṣé ó yẹ kí a tún rán ara wa létí wípé ó jẹ́ ìkan nínú àwọn ọ̀gágun tí ó ti fẹ̀yìntì tí ó fi ojú bíntín àwọn àjọ tí ó ń ṣe ìwádìí àwọn ohun tí ó ṣẹlẹ̀ rí ìyẹn òkúta panel Ṣóyínká tẹ̀síwájú nípa ṣíṣe àpèjúwe bí wọ́n ṣe pa ọwọ́ Ògèdèǹgbé àti Ojúọlápé wípé kò yàtọ̀ sí ìpànìyàn tí a pè lè ṣe ètò rẹ̀ ṣóyínká tún ṣe àfikún rẹ̀ wípé láti ìgbà tí buhari ti kúrò lórí àlééfà ni ó ti jẹ́wọ́ wípé òun kò kábàámọ̀ wípé òun pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àti wípé tí àyè bá gba òun òun yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i láti má gba àwọn ènìyàn láàyè láti rìn sí ibi tí ó wọ̀n ó já sí pé wọ́n ti fi odidi orílẹ̀-èdè sí inú oko ẹrú nìyẹn buhari ti fi orílẹ̀-èdè yìí sí oko ẹrú ó ń dunnú ó sì ń yọ̀ lórí àjọṣepọ̀ ọ̀gá sí ẹrú lórí àwọn ẹgbẹẹgbẹ̀rún ọmọ orílẹ̀-èdè yìí ó wá jẹ́ ìyàlẹ́nu wípé àwọn ẹrú ìgbà náà tí wọ́n ti bọ́ ẹ̀wọ̀n wọn sílẹ̀ tún lè máa polongo wípé kí ọ̀gá tí ó sọ ìlú wọn di oko ẹrú ní ìgbà náà tí kò sì gbà wọ́n láyè láti sọ ẹ̀dùn ọkàn wọn tún padà wá ṣe adarí wọn. Táyé Tọ́lání tí wọ́n tì mọ́lé ní ìgbà náà lábẹ́ ìjọba yìí tí wọn kò sì gba tí wọn kò sì jẹ́ kó gba ìtọ́jú fún àrùn asma tí ó ń yọ lẹ́nu ni wọ́n ní Ṣóyínká sọ èyí nípa rẹ̀ taiko kò béèrè fún àti lọ sí òkè òkun fún ìtọ́jú ìwọ̀nba ohun tí ó ń béèrè ní àgbo tí ó mu fún àìsàn yìí lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí àìsàn náà ti ń bàjà tí àgbo náà sì ń ṣiṣẹ́ dáradára lórí bàbá ọmọ ọdún tí ó lé ní àádọ́rin olóyè adékúnlé ajásìn tí ó yín kákọ nípa rẹ̀ wípé wọ́n gbé bàbá yìí lọ sí àwọn ìgbẹ́jọ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n dá sílẹ̀ kò mà tẹ́ lọ́rùn ó ní kí wọ́n tún mú bàbá yìí kí wọ́n tún ẹjọ́ náà ṣe lẹ́ẹ̀kan sí i wọ́n tún dá bàbá sílẹ̀ nítorí kò sí ẹ̀rí tí ó fi hàn pé bàbá náà jẹ̀bi ẹ̀sùn ìnákúnà àti ìṣe owó ìlú báṣubàṣu tí wọ́n fi kàn án ṣùgbọ́n ṣé adá olóyè Ajáṣin sílẹ̀ rárá o ó pàṣẹ kí wọ́n dá bàbá náà jókòó sí ilé rẹ̀ kí ó má lọ sí ibikíbi títí di ìgbà tí yóò tẹ́ òun lọ́rùn Buhari tún tẹ̀síwájú nínú ìwà àfojúdi rẹ̀ nípa kíkàn lábùkù ẹmáyà ìlú Kánò Alhaji Adóbáyérò àti ọba Ògùn Adéṣíjú Adé Olúbùṣe Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ nítorí pé wọ́n lọ sí ilẹ̀ Israel àwọn ọba méjèèjì yìí lọ sí ilẹ̀ Israel pẹ̀lú àwọn ènìyàn wọn láti mójútó iṣẹ́ ara wọn ṣùgbọ́n ká bi ara wa léèrè nígbà wo ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ní òmìnira nílò láti lọ gba àṣẹ lọ́wọ́ olórí orílẹ̀-èdè láti rin àjò lọ sí ilé òkèrè pàápàá nígbà tí ìlú náà bá fún ní ìwé ìrìnnà lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ Adébáyérò àti ti Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ ìfihàn gbangba wípé Buhari kò tilẹ̀ bọ̀wọ̀ fún àwọn ọba aládé àti àwọn àṣà àti ìṣe ilẹ̀ wa pẹ̀lú ohun tí wọ́n dúró fún. ní ọdún 1999 Ọbásanjọ́ ṣe àgbékalẹ̀ àjọ tó ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ìnáwó ti àjọ Petroleum Trust Fund PTF lábẹ́ àkóso Buhari nínú èsì ìwádìí wọn wọ́n ṣe àfihàn wípé Afri Project Consortium APC ni àwọn PTF gbé àgbàṣe fún gẹ́gẹ́ bí alámòjútó àti agbaninímọ̀ràn lórí iṣẹ́ Buhari gẹ́gẹ́ bí alága gbogbogbò fi gbogbo àṣẹ lórí ìmọ̀ ẹ̀rọ lé wọn lọ́wọ́ ní gbogbo ibi tí àyè irú àṣẹ bẹ́ẹ̀ bá ti lé lò èyí já sí wípé afri project consulting wa jẹ́ aláṣẹ pátápátá lórí gbígbé iṣẹ́ fúnni bíbu ọwọ́ lu ìwé àti mímójútó gbogbo iṣẹ́ láti kí ọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀kan lára àwọn olùtọ́jú ní àjọ PTF ìyẹn member of trust, board of trustee ọ̀gágun Usman Jibrin sọ wípé Buhari mú olóògbé Ahmad Silijo ìyẹn àna rẹ̀ pa láì sọ fún ẹnikẹ́ni akọ̀dédé rí àwọn ọmọkùnrin náà nínú ìpàdé ni a sì béèrè wípé dání àwọn ọmọkùnrin wọ̀nyí ó ní wọ́n kàn wá láti kọ ohun tí a bá ń sọ sílẹ̀ ni a kò mọ̀ wípé ó ti gbà wọ́n gẹ́gẹ́ bí abánijíròrò lórí iṣẹ́ láì sọ fún àwa tó kù tàbí kí a fi ọwọ́ sí i gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ mo sọ fún wípé kò dára bẹ́ẹ̀ rárá gẹ́gẹ́ bí olùtọ́jú tí okun bá ṣẹlẹ̀ láì àwa ni òfin máa mú kì í ṣe ẹlòmíì mo ní kí wọ́n yí ìgbésẹ̀ náà padà ṣùgbọ́n Buhari kọ̀jálẹ̀ ni mo bá dágbére pé ó dìgbà sàlìjò ẹni tí wọ́n sọ wípé ó ṣe aláìsí ní kété tí wọ́n dá àjọ sílẹ̀ láti ṣe ìwádìí lórí àjọ petroleum trust fund ptf jẹ́ ẹni tí ó ní iléeṣẹ́ afri project consortium apc iléeṣẹ́ ni àwọn àjọ interim management committee fi ẹ̀sùn kàn wípé wọ́n fi owó kún iṣẹ́ tí wọ́n ṣe fún àjọ ptf ju bí ó ṣe yẹ lọ pẹ̀lú owó tí ó lé ní bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti wípé wọ́n kó àwọn ohun èlò tí ó jẹ́ gbàrọ̀gùdù wọlé pẹ̀lú oògùn tí ọjọ́ rẹ̀ ti tán expired drugs èyí ni ó jẹ́ kí a béèrè wípé ǹjẹ́ ọ̀gágun muhammadu buhari yóò lè ṣe àkóso ọrọ̀ ajé nàìjíríà kí ó sì gbógun ti ìwà ìbàjẹ́ tí a bá dìbò fún gẹ́gẹ́ bí ààrẹ ní òpin ọ̀sẹ̀ ọjọ́ kọkànlá oṣù kínní ọdún 2015 ìwé ìròyìn these days ni ọwọ́ wọn ba ojúlówó ìwé tí èsì ìwádìí àwọn interim management committee wà lórí ìwádìí wọn nípa petroleum trust fund ptf tí ààrẹ àná olúṣẹ́gun ọbásanjọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ keje oṣù keje ọdún 1999 nígbà tí ààrẹ Ọbásanjọ́ yí òfin tú àjọ PTF ká ní ọdún 1999 àkọsílẹ̀ fi hàn wípé wọ́n ti gba owó tí iye rẹ̀ jẹ́ one billion 795 million bẹ́ẹ̀ Ahmad Sani Ijo àna Buhari ni ó ń bójú fún ilé-iṣẹ́ yìí Buhari sì ni aláṣẹ gbogbogbò ọ̀rọ̀ ń wá jẹ́ pé òun ni òun Jákọ́bù tí ọwọ́ jẹ́ tìí sọ bí ó tilẹ̀ jẹ́ pé ìdìbò ọdún 2011 jẹ́ èyí tí ó dára jùlọ nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà láti ìgbà ìjọba àwarawa ní ọdún 1999 ó wá jẹ́ ohun ìdánilójú pé buhari àti àwọn ìsọ̀gbé rẹ̀ ni ó tú ajá ogun sílẹ̀ àti pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn wọ́n sọ wípé ó jẹ́ èyí tí ó burú jùlọ nínú ìfẹ̀jẹ̀ṣòfò ó lé ní ẹgbẹ̀rin ọmọ nàìjíríà tí ó kú àti pé ó lé ní ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rin tí wọ́n sọnù tí a kò tilẹ̀ rí wọn wọ́n rárá mínísítà fún olú ìlú wa ìyẹn malam nasiru El-Rufai nínú agbára rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì akọ̀wé ẹgbẹ́ òṣèlú all progressives congress apc jákèjádò nàìjíríà ní oṣù kínní ọdún two thousand and fourteen ó sọ wípé ìdìbò tó ń bọ̀ ṣeéṣe kí ó burú jù báyìí lọ àti pé ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pàdánù ẹ̀mí wọn ọ̀nà àbáyọ tí ó wà láti dé ipò ni láti fi ipá gbà á èyí ni òkodoro ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún two thousand and twelve nígbà tí ó ń bá àwọn ìsàngbé rẹ̀ sọ̀rọ̀ ní Kaduna Muhammadu Buhari sọ wípé tí ohun tí ó ṣẹlẹ̀ ní ọdún 2011 bá tún ṣẹlẹ̀ ní ọdún 2015 pẹ̀lú àṣẹ Ọlọ́run ajá àti ìjímèrè àwọn méjèèjì yóò fi ẹ̀jẹ̀ wẹ̀ nínú èyí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Buhari pé ìtàjẹ̀sílẹ̀ yóò wà ní ọdún 2015 kò ṣeé fi ọwọ́ yẹpẹrẹ mú èrò Buhari lórí òfin ṣàríà lórílẹ̀‐èdè Nàìjíríà wà ní àkọsílẹ̀ Buhari sọ àwọn ọ̀rọ̀ bíi kí àwọn kírísítẹ̀nì náà máa kọ ominú tí àwọn mùsùlùmí bá gé ọwọ́ apá àti ẹsẹ̀ wọn kúrò látàrí òfin ṣàríà nítorí kò kàn wọ́n rárá tàbí kí àwọn mùsùlùmí dìbò fún mùsùlùmí ẹgbẹ́ wọn tàbí ẹni tí ó lè dáàbò bo ohun tí ó jẹ́ tiwọn. níbo ni ìyáàfin Buhari wà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari wà níbi ètò ìdúpẹ́ tí ìpínlẹ̀ Èkó pẹ̀lú igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò alábòjútó àgbà ti ìjọ Redeemed Christian Church of God pásọ Enoch Adébóyè àti gómìnà babátúndé fáṣọlá ti ìpínlẹ̀ èkó gbogbo àwọn ọkùnrin wọ̀nyí ni ìyàwó wọn wà lẹ́gbẹ̀ẹ́ wọn yàtọ̀ sí buhari fún ọkùnrin tí ó ń kéde ìyípadà tí ó sì ń fẹ́ darí orílẹ̀-èdè tí ó kún fún ọkùnrin àti obìnrin kò yẹ kí ènìyàn ní ìyàwó àìfojúrí èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí aisha buhari kò sí nínú ìgbìyànjú ọkọ rẹ̀ ní ọdún 2003 arábìnrin náà kò farahàn nígbà tí ó ń fi gagbádá pẹ̀lú ọbásanjọ́ ó fìdí rẹmi lẹ́yìn ọdún mẹ́rin nǹkan kò yí padà púpọ̀ nítorí pé alátakò rẹ̀ tí ó ga jùlọ ìyẹn Umaru Yar'Adua kò lo ìyàwó rẹ̀ nínú gbogbo ìpolongo rẹ̀ ó tún fìdí rẹmi ní ọdún two thousand and eleven ó tún fìdí rẹmi bákan náà eléyìí kì í ṣe sábàbí fún ọkùnrin tó bẹ̀yìn obìnrin arọ ti àgbá tí ó tún bí ọmọ méjì tí ó jẹ́ arọ tí wọ́n sì fi ìbọn pa á ní ọdún 1971 Buhari fẹ́ ìyàwó rẹ̀ àkọ́kọ́ Safinatu Buhari tí ó jẹ́ obìnrin àkọ́kọ́ nígbà ìṣèjọba ológun rẹ̀ ní 1983 títí di ọdún 1985 ní oṣù kejìlá ọdún 1989 buhari fẹ́ ìyàwó rẹ̀ kejì ìyẹn aisha buhari àwọn méjèèjì tó bí ọmọ márùn-ún ọkùnrin kan àti obìnrin mẹ́rin nínú ìdìbò mẹ́ta tí ó tẹ̀léra wọn àwọn ọmọ nàìjíríà ti sọ pàtó wípé àwọn kò fẹ́ muhammadu buhari bí ààrẹ wọn àti sọ léraléra láti ọdún 1999 ṣùgbọ́n buhari kọ̀ rárá gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ he refused no for an answer báwo ni Buhari ṣe jẹ́ olóòótọ́ àti onírẹ̀lẹ̀ tó ó jẹ́ ohun tí a ti mọ̀ wípé kì í dúró ti àwọn ẹgbẹ́ rẹ̀ nínú òṣèlú àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ìwà tí ó mú kí a béèrè ìbéèrè ìdúróṣinṣin àti ìṣòtítọ́ rẹ̀ láti ọdún 2003 ó ti wà nínú ẹgbẹ́ All People's Party APP All Nigerian People's Party ANPP CPC pẹ̀lú ní báyìí ó wà ní All Progressive People's Congress APC àpẹẹrẹ tí ó fi hàn gbangba pé arìnrìnàjò nínú òṣèlú ni Buhari yóò pé ọmọ ọdún mẹ́tàléláàádọ́rin ní ọdún 2015 tí wọ́n bá dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ tí ó sì lọ fún sáà méjì yóò pé ọmọ ọdún mọ́kànlélọ́gọ́rin je bí ààrẹ fún ẹni tí ti bira wa léèrè náà ǹjẹ́ Buhari ti ní ìwà tí ènìyàn fi lè jẹ ààrẹ Nàìjíríà níbi tí ayé lajú mínísítà fún olú ìlú nàìjíríà tẹ́lẹ̀ rí ìyẹn malam nasiru el-rufai tí ó sì ń díje dupò gómìnà lọ́wọ́lọ́wọ́ yìí ní ìpínlẹ̀ kaduna lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc ó kọ nínú ìwé sí gbogbo ènìyàn ní oṣù kẹwàá ọdún two thousand and ten wípé buhari yóò tẹ̀síwájú láti máa jẹ́ ẹni tí kò tọ́ láti yàn sípò ti àìkọbi ara buhari sí ẹlẹ́yàmẹ̀yà nàìjíríà àti àìnífojúsùn ti di mímọ̀ fún gbogbo ènìyàn ṣùgbọ́n sí ìyàlẹ́nu lọ́jọ́ tòní láì tí ì ju bí ọdún mẹ́rin lọ ẹgbẹ́ APC tí El-Rufai yìí fẹ́ kí gbogbo ènìyàn tẹ̀lé Buhari nínú àìkọbiarasí àti àìláfojúsùn àti ìwà onífùnkan bí ejò nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Liberty FM Kaduna ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2013 ọ̀rọ̀ tí Buhari sọ nìyí nígbà tí wọ́n ń ṣe àwọn ọmọ jàǹdùkú agbègbè Niger Delta bíi ọba àwọn ọmọ Jamaatu Halis suna Lidawati Wal Jihad tí gbogbo ènìyàn ń pè ní Boko Haram ni wọ́n ń pa bí ẹran tí wọ́n sì ń pa àwọn ilé run yàtọ̀ sí ìtọ́jú pàtàkì tí wọ́n ń fún àwọn jàǹdùkú láti ẹ̀yà niger delta eléyìí jẹ́ àìṣòdodo sí ẹ̀yà àríwá nàìjíríà buhari jẹ́ ènìyàn tí ó ń wá agbára ṣùgbọ́n tí ó ń yẹra fún ojúṣe rẹ̀ nígbà tí ó bá rí i tán àwọn òkodoro kì í parọ́ ọ̀gágun ìdí àgbọn fi ọwọ́ sọ̀yà lórí gbogbo ohun tí ó rọ̀ mọ́ ìjọba buhari bákan náà nígbà tí ọ̀gágun sani abacha yan ọ̀gágun buhari gẹ́gẹ́ bí aláṣẹ àgbà fún petroleum trust fund ptf ní ọdún 1994 títí di ọdún 1999 kò fúnra rẹ̀ darí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ń ṣẹlẹ̀ ní ilé náà kàkà bẹ́ẹ̀ ó gbé gbogbo àṣẹ lé ilé abániṣòwò kan lọ́wọ́ ìyẹn afri project consortium ilé-iṣẹ́ tí ó ṣe pé àna rẹ̀ ọkùnrin ni ó ní apc yìí ni wọ́n gbé gbogbo àṣẹ lé lọ́wọ́ láti gbéṣẹ́ fún fúnni láti ṣe àgbéyẹ̀wò àti láti buwọ́lu gbogbo ìnáwó àti láti mójútó gbogbo iṣẹ́ tí ó ń lọ lọ́wọ́ àti láti wo ibi tí wọ́n bá ṣẹ́ dé gbogbo eléyìí láìsí àmójútó látòkè lẹ́ẹ̀kan sí ọ̀gágun Buhari tún fún àìlèṣe ojúṣe rẹ̀ hàn lẹ́yìn ìgbà tí wọ́n yàn gẹ́gẹ́ bí òǹdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ All Progressives Congress APC kò lè yan igbákejì rẹ̀ láti díje gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Buhari gbé ojúṣe yíyan igbákejì rẹ̀ lé ìkan lára àwọn adarí ẹgbẹ́ náà lọ́wọ́ ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Buhari yóò run Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe ní ọgbọ̀n ọdún sẹ́yìn torí pé òjò lè pa àmọ̀tẹ́kùn o ṣùgbọ́n kò lè fọ àwọ̀ ara rẹ̀ dà. bad buhari pull over buhari pull over reverse buhari pull over buhari pull over show me your certificate oya oh, pull over buhari pull over no deceive us buhari pull over buhari pull over bad buhari pull over buhari pull over. Buhari pull over. Mm, Buhari pull over. Show me your certificate Oh, yeah! pull over.